Maybe I should stop, but I'm in the mood, yeah. Go, yeah, me more. about It's a Sunday morning. Besides, I slept late last night. Slept late, Kay? I talked to you in bed at 8 p.m. <laughs> so, what feel good, Mason, 8 p.m. Yeah? Eh? Do you think I would sleep me 8 p.m. to ní o talk me any? Nǹkan tó yẹ pé mo ṣe bọ́ síta báyìí. Mo bẹ̀rẹ̀ sí bá bẹ̀rẹ̀ ó dẹ̀ ọ̀pọ̀rọ̀ yẹn tó bọ̀rọ̀ bí ṣe bá sọ̀rọ̀ tán báyìí náà ni kò má tó lè kí tó bá wọn sọ̀rọ̀ tán a fẹ́ tó ten thirty mo dẹ̀ sọ fún yẹn pé ó gbọ́dọ̀ dénú lé before noon after then mo dẹ̀ bọ́ sórí fóònù mi so I checked my messages. SMS, my DMs, WhatsApp, tweets. Mẹ́jọ afádàgbà ètò ọ̀rọ̀ sórí Instagram. A hmm. she They say early to bed, early to rise. Me. Can I have this freshen up? Sure. But talking about Max, ó ti dé láti Are you kidding ah, Look, why you sitting older? but I'm in the mood, yeah. Koye mi mo, yo. My heart is beating. You're the reason I'm here today, mbarimba, yo. There's love in your eyes, oh, and I cannot deny it. You're the reason I'm here today, mbarimba, yo. If this is the kind of love that my mama wants about sure this could be a sin. If this is the love that my mama Hey, babe. Hi, hi, honey. How are you? Hey there. Uh, ó dà ń pọ́ máa wà nù yàrá náà tó What is she doing in her room? Eh? She wọ́n lè yẹ kó breakfast? And it's almost ten. Fresh Made by any moment from now. And you are not even dressed. You you worry yourself too much. My Lord, dress like láìpẹ́. Besides, kò shitting, ṣe be ìyẹn bí like ọmọ My mo like kó tick. Tẹ̀sẹ̀ lọ. My friend lọ múra jàre kó get dressed Come come kó <laughs> get ready for the day. Hey Max. Me. Me. Kilo ló Oh, ẹ́ lójú? Oh, for fi gbá how come I didn't notice? We are on tó dẹ̀ ṣì wà lójú mi láàárọ̀ new ni ò jẹ́ kí n rí. sorry. ṣé o ti yé mi I'll later. all right man. So what are you guys doing? no, no, no, he's trying to help himself. He's trying to help himself. Oh. Wait, wait, wait, wait, wait. Go and get dressed. cook Dressing, dressing. Max? my daughter. Okay, hello. Hi. Mommy, who is Max? Max, Max, Max. I'm sorry, the church was Mommy, you are just saying Max, Max. Oh. <laughs> Mommy, this is some kind of joke, right? Joke. <laughs> I know you can't be serious. ṣọmọ yín náà fresh. ṣé kò ṣe kó ń báyọ̀ jà lórí fóònù kó tó wálé. Hmm, no no she'll be fine let's just go. Oh, sure. let's go. Mommy, this is not happening. Abake, what is not happening? That thing that I saw there. What then are you talking about? mommy? kí ló dé tẹ̀ ń ṣe ni pé ẹ mọ nǹkan tí mo ń That guy is freaking young! Ẹ mọ mo ti ẹ̀rọ kan bóyá fẹ́ sọ fún mi manager yẹn or something. And all the while ìgbà tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí phone, Everybody was somebody of your age. Mommy, listen, kò sí nǹkan kan tí bọ̀bọ̀ yẹn fẹ́ fi ń ṣe, ó kàn fẹ́ gbowó lọ́wọ́ ni. We have a lot of them in my school, they are, they are everywhere. Fresh, why are you sounding like this? You don't even know this guy. Ọkọ̀ orílẹ̀ nǹkan and then you're saying all of this. Uh, so that looks can be deceptive, you know. Ẹ mommy, Mom, what happened to you? Nothing bad, but love, my dear. Your mother is in love. Mommy, that guy is freaking young. I might even be older than him. I don't know, just saying. Love, they say, is a beautiful thing. My pa the time <laughs> just for you. Ah, fresh. Báwo Is she okay? She'll be fine. She'll be fine. And it's more instance, she'll be fine. She will be fine. So, how are you? I'm good. I'm only saying I'm sorry, Wale. My heart is keeping. You're the reason I'm here today. Mbari mbayo. There's love in your eye, and I can't deny it. You're the reason I'm here today. Mbari mbayo. If this is the kind of love that my mama warned me about. Yeah, I'm in trouble. Hi. I'm in real big trouble. Hello. Yeah. you now I know this is wrong, yet it feels so good. Maybe I should stop, but I'm in the mood, yeah. Kò yé mi mọ́ o, ń bá rí My heart is beating. You're the reason I'm here today. Ń bá rí I don't understand. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ níbo? Kí ló ṣẹlẹ̀ níbo? Ṣé nǹkan tó ṣe yẹn? Ṣé nǹkan tó ṣe kí ni nǹkan tí èmi ṣe lélẹ̀ ọmọ orí pọ̀ ọmọ dà nǹkan sí mi lára òun bèrè pé kí ni nǹkan tí mo ṣe lélẹ̀. èèyàn dà nǹkan sí ẹ lára ìwọ náà nǹkan tó sọ yẹn sọ sọwọ́ kò fi rún mú ó dà nǹkan sí ẹ lára ìnà kó mọ́ mọ́ jọ ń torí ọlọ ṣé ó bẹ orí ẹ ó gbaṣọ lára ẹ ó ya ṣòkò tó ń di ẹ gbogbo yín pariwo mọ obìnrin nìna she could be your sister she could be your daughter. wait uh, uh, kí a gbé kí lójú uh, èmi ló yẹ kó máa support ọmọ ló ń support i don't get. ẹ hundred naira o ma fi wo bọ́ọ̀ tán bá ti alówó ẹ̀ kan máa ma fi wo bọ́ọ̀ tán ni. I was expecting to go eh, myself. ọwọ́ ẹ̀ bá ọwọ́ ẹ̀ bá ìdílé mu wa. go go. You know what? I don't have anything to say to you. You're working out. Ah, one náà wà Bro, bọ́lá my máa kí Jesse lé nù. Wow, wonderful. Wọ́n ò ní Jesse bí ara Is it there? gbogbo bọ́ọ̀lù mo lè máa ń wò dalo wọn ò tí ò bọ́ọ̀lù ènìyàn èyí kọ́. You're the reason I'm here today. Body, sure this could be a sin. If this is the kind of love that my mama warned me about, yeah. Oh, body, body. My prices! My father! My prices! My going to stop haunting me. ọkọ mi dọ̀tí mi ti bá wọn ẹ gbà mí. need pẹ̀lú ọkùnrin behind closed doors. Ah, ó pọ̀ plenty and massage is one of those. massage báwo o ti fẹ́ tó jóró bọ̀ o this is cheating massage has never been there. babe mm? my neck and back aches badly and I need a thorough massage. your neck and back. So what other part that is what other part that aches you? Just the makeup work. I want twins, you don't want to Girl, you're so not and hot. Okay. You know I got you, right? Yes. Okay. Time to do my work. At least I can stay here. Yeah. Sorry. Ooh. Uh, sorry. You'll be fine. Yes. Mm. Yes, it is. Abákẹ́ should realize screaming mi ni mo àwájú of course Momo. Mommy, for fọwọ́ sí called dọ̀tí tension ń ṣe yẹn náà. Oh, nǹkan dọ̀tí. Yes. Really? Really? How, Presh? Is he married? Is he underaged? Is he sick? Is he epileptic? What is it about all these things. But any suru no ìgbà wo lẹ ṣì pàdé ọ̀pọ̀ yẹn tó ti di nǹkan tẹ̀ mú Okay, nílé? Ok, ká tẹ̀ fipá mú wá sílé, ká gbé yẹn tì. Ẹ jọ kẹ́ tó máa fẹ́, ṣé kò níyàwó? Ṣé kò lẹ́bí? Ṣé kò lẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀ ni? Well, he lost everything in hurricane. Oh. And he's all alone. He needs help. And the best thing you could do is to start dating him. Mommy, this guy is after your money. He has nothing good to offer you. Max is not like that. He's a sweet boy. Oh, sweet. Yes, it's the sweetest thing that has happened to me ever since I lost your father. You should be happy for me. After all, you've always wanted me to remarry. Well, yes, but not to a child. He's older than you do. Mom, I need to rest my back. My heart is beating. You're the reason I'm here today. Max, kill the fẹ́ What have you done to my mom? Nothing bad. <sighs> Nothing bad. You know what? I know your type. Mo dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ But I would not allow you. I won't let you hurt my mom. I promise. Kí ló ṣọmọ you know. What does she mean by I, I know your type? Maybe I should stop, but I'm in the mood, yeah. Are you serious? Woko, pick call me now. She's not been picking my calls. Muti send message, he could reply me. ẹ eh, but kí ló ṣẹlẹ̀ gan-an mi understand. o kò tiẹ̀ yé mi gan sef kò yé mi i saw. Eh, eh, ibi ayọ̀ sí mi i dey tell you make this girl no give you hypertension wàhálà jẹ́ òye ti pọ̀ jù. every time ló máa ń fún ẹ ní headache wetin happen gan-an ah, ah. ṣé òun ló wá fún àìdè level tẹ pé ó máa fún ẹ gbogbo drama yìí ni abeg make you leave this babe o. mi kì í máa parọ́ fún ọtẹ ti sú mi ó ti sú mi orí mi ti dàrú báyìí i no even know wetin i dey think again. that's why. jaa mo understand nǹkan tó ń go through understand situation She make i help you Kola you go help me Kola. òṣìṣẹ́ ìgbẹ́jẹ́ ìjẹ́jẹ́ àfọ̀mí ni nǹkan tó máa yẹ tààrẹ wa jẹ́ ìjẹ́jẹ́ àfọ̀mí ni. ṣáàjì abẹ́ ẹ pé kó má fa hypertension para ẹ̀ sílé. padì I I really appreciate bí ọ̀dẹ̀ máa bí kàn tiẹ̀ máa dẹ̀ náà chop now. I beg, I no chop anything. You know because of woman matter, like give me chop. May you give money, give me one stupid oh, excuse. O ti pe, o ti ṣe shaking. you know dey find appraiser out here. Call am, in fact, even call am now, call am now. Ma wo ni ah, Call am if you be say go go pick your call. I don't call her now, na ma go call her later. Call am now, now, call am now, now. I don't call her again, why gbé? Later, ma be at my convenience. bí ayọ̀ pé mi. I don't want to talk about it. About kí ló dé tí mo mọ̀? I need you to respect my decision on this. Well, as your mother, I demand to know what the problem is between both of you. Ah, kí ló tó lágídí burúkú báyìí kan tó fa gídí rádà dájú bàbá ẹ̀ báyìí? Ah, ah mọ́mí. Bẹ́ẹ̀ni, agídí àti inú burúkú tó pa bàbá ẹ̀ dànù. Èmi wà ní lajú mi sílẹ̀ kí tá wọ̀ o bẹ́ẹ̀ ni mi ní jẹ́ kó bá ti tèmi jẹ́ affliction will not rise the second time in this family. Mommy, Iberia is violent and you know how much I detest violent men. He hit you? No. So? I need láti rí bó ṣe pariwo mọ́ girl kan ní restaurant ta lọ lẹ́ni just because she spilled a drink on him. Pariwo mọ́ girl? Ṣó nà ni? Mọ́mí, bóyá máa ń bẹ̀rẹ̀ nìyẹn, ariwo yẹn ló máa aggravate nínà. No aggravation ó ti yẹ mi ṣé o ti jẹun. Ah. said it's sorry. Yeah, that's because I'm I'm, I'm really sorry. I'm, I'm, I'm sorry. Gbẹ́nu burúkú sọ̀hún jare. Tó gbẹ́nu òṣì sọ̀hún. Jeez, Max. Porn site. God, I want to puke. Tára ẹ bá tiẹ̀ ń le, òfin pọ̀ bóyá kò wọ́n ní bathroom kò do sórí sorry. ẹ rọ̀ kò resist temptation. I feel the best thing for you to do is to, to, what was that you were doing? God, ọkùnrin lọkùnrin màmá jẹ́. Jọ, Jọ, má bínú, I'm, I'm sorry. Kí má you really are sorry. But I, I'm sorry. Don't touch me! Mommy! today. Mbari mbayo. If this is the kind of love that my mama warned me about, I'm in trouble. I'm in real big trouble, yeah. Oh, I'm on oh, the, I'm on the there. I'm on la saying day, oh, do, do, yeah, me. I see you, I see joy. Mbari reason I'm here today. Sorry, I can always come back if this is the wrong time. Uh, no, no, it's, it's, okay. It's fine. You can. Wole now, Wole. You can come in. um, mo can you uh, apologize for nǹkan tí mọ́ mi ṣe lẹ́kọ̀ọ́ ah, Oh, about that. No, kò ń problem rara now you know it's it's my fault so she just fled up. Eh, it's not your fault kò yẹ kán gba ilé tí ọkùnrin lọkùnrin máa irrespective of the age difference. thank you. Yeah, hello. Who am I speaking with? Um, Edet ló Um, Edet jọ ṣálẹ̀ sọ̀rọ̀ later. Um, um, fresh um, nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ fún ẹ. Ah, ah kí ló dé èèyàn rí báyìí náà? Mo ní ṣálẹ̀ sọ̀rọ̀ later. I'm busy Joe. I gotta take care. Ah, Get cut fún ọmọ mi lẹ́nu ṣá. Ah, bọ̀ ìwà o, kí ni gẹ́ẹ̀ máa fi ra ẹ̀ pè náà? ọjọ́ ìbí ayọ̀ fọ́ o kí ni ìbí ayọ̀ rí lára gẹ́ọ̀ tó ṣojú dúdú nǹkan tí mo tẹ̀lé sọ ìdí ẹ̀ ló gan iwájú fa ipá nìyí fa ipá. Mommy, what you did inside there was not right at all. And what makes you think that you know what is right from what is not right? Or I don't know what is right from what is not right. Fine, you're way older than I am. I can't tell you what is wrong from what is right. But to an extent, I can always correct you. Ah, ọkùnrin lè gbá létí bẹ́ẹ̀ yẹn. Ẹ̀rọ tí ẹ̀ bá yín. Bẹ́ẹ̀ ṣe gbá yẹn tó bá tì yín, how bá forí gbá nǹkan, tẹ́ bá ṣubú nǹkan, tí nǹkan mi bá ṣẹlẹ̀ nǹkan oh tó bá yẹ mama go all over social media ọkùnrin abuse yín ọkùnrin ṣe domestic violence fún yín and he's not just an ordinary man ọkọ nìyẹn. oh <laughs> what's funny. oh really ọkọ mi you just said ọkọ mi okay now she finally agrees. <laughs> you just called him my husband. <laughs> She finally agreed. oh my. My husband. Why on earth is she laughing? What's so funny? Really? Ah, I regret say I called her. Mo fọlọ́run ṣẹlẹ̀ rí. Ó wọ́ me as in baby ó dead tì mí big time ni. Ṣé o lè tó yẹn? Ó lè jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìbí ayọ̀, irú léwu ò tẹ́rí, àfìgbà tó dókè mẹ̀sí tọ́pẹ̀lẹ̀ gbọ̀n, tó girl she pé gẹ́ọ̀ ṣe Ah ah. Oh my social media ò jẹ́ káwọn respect mọ́ o, tó bá ti gain followers tiẹ̀ bọ́ máa fi pa àwọn ti arrive ni. Hmm. Eh, but Ìbí ayọ̀, Me me understand them mọ́ because mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ why this girl kí ló dé tẹ́ pé òun because pẹ̀lú wá títì tó ń fa i don't understand why she's even making a mountain out of a molehill ó dẹ̀ wẹ́ lómi obìnrin pọ̀ táyé mọ́ obìnrin tó ń kú fún ìnáwó. Hmm. ẹ̀dẹ̀ ṣe fẹ́ gbọ́ wọ́n ní kí n fílẹ̀ àbí kí n gbàgbé kí n move on ọ̀gá kò possible a kò sẹ̀ lè pọ̀ rárá ah! <laughs> ó dà pé o mọ̀ nǹkan tá à ń sọ̀rọ̀ ọ̀pẹ̀ yìí ṣá o mọ màmá girl yìí mama get ó ní burúkú burúkú owó ló ní you know all those kind of people be say they go get money they go dey coach you no go know say they too get money na the kind of person wey this woman be be that and this girl happen to be the only daughter ah <laughs> well you should know what that means for me now tí alágbèdè mi tó bá ti ń luru yín ní ojú kan you should know that only ní kankan tí mo fẹ́ mú bọ̀ ń ni. Ah, i understand you i understand pé tó máa jẹ màálù ó ní láti pe màálù ń bọ̀dà. èmi ni mi ń pe màálù bọ̀dà yẹn o máa yọ sí mi lára rẹ. ẹhẹn mo ti wo fi ta máa lọ ọdẹ yẹn ni ikọ tẹ pé náà ọ̀dọ̀ ń kù mi spiritualist yẹn. kí ló spiritualist pẹ̀lú gbogbo nǹkan tá à ń sọ yìí gbé wọn spiritualist. ibi ayọ̀ ó ti bẹ̀rẹ̀ àbí ó bẹ̀rẹ̀ ó fi máa english english abi. you go carry english you go put am one side o na money we dey talk hustle ló english ò jáwó òun láti brain What did they do you now you be street guy now you suppose get street ot ọmọ jẹ́ kí n mú ẹ lọ sọ́dọ̀ nkú mi yẹn kó so èmi ìjì kó so yín pọ̀ tó bá dẹ̀ ti so yín pọ̀ gbàgbé everything ti ṣe ti ẹni gẹ́yìn máa ma ṣe nǹkan tàdé ń fi máa bọ́ sí. Hmm. you no go talk. Hmm. so ọkùnrin bíi Max ṣe wà mom slapped him and he didn't even lift a finger ṣé ọkùnrin tó ní sùúrù bẹ́ẹ̀ yẹn ṣì wà láyé ṣá. Ah. Ah, uh, tó bá jẹ́ mi létí wọn pé ìkan tó wà lórí mi pọ̀. oh my god This is all shades of wrong. Babe, wait, I need to teach this guy a lesson. Just one. Hold on, hold, hold not to talk, but, but we don't have to pack now. Pack, okay, one now, man, because she from Can you ni o bá ṣe fún She's a woman for crying out loud. Are you telling me that pé tóbìnrin bá back by létí kí n fọwọ́ pa the kí Is that what you're telling me? For real? Are you supposed to hit her back? Ah, of course, what are you? What you do you know expect? what? I am not having this conversation with you. Park. I want to get down. Babe, like it's. Fuck! I want to get down. Like it's feminist BT. Oh well. <sighs> Can I just okay. get down? I like. Mashilekun. Okay, okay, okay, okay, okay. But babe, where are you going? People don't know now. One. Can you imagine? You have to go. Babe. Babe, don't go now. Please come here. Àṣé àìríjìnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ ìyẹn ni pé téèyàn bá sún ìmú dáadáa èèyàn máa rẹ́jà tó yàrá ah, ah. mo ṣàrí pé mo rí pé mọ́mì dúró ti bọ̀bọ́ yẹn tó yẹn so ìtorí pé ó máa rí control ni. kind of love that my mama warned me about. Yeah, I'm in trouble. I'm in real big trouble, yeah. I know this is wrong, yet it feels so good. Maybe I should stop, but I'm in the mood, yeah. My heart is beating. You're the reason I'm here today. Mbadi mbayo. There's love in your eyes, oh, and I cannot deny it. You're the reason I'm here today. Mbadi mbayo. If this is the kind of love that my mama warned me about, I'm in trouble. I'm in real big trouble, yeah. ó oh, ọmọ nìyí ọmọ ní dẹ́ ọmọ làṣẹyìndé òdòdó ẹ̀yẹ mi i see you i see joy mbari mbayo my heart is beating you're the reason i'm here today mbari mbayo. Mommy. Yes. Mommy, you are not treating Max right. Ṣé o ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Yeah, I know he might be young and all that, but I feel we all deserve little respect, just a little. You're not being nice to him at all. Your Excellency, no, really, we're not. ni mo fẹ́ problems, I'll um, I'll just go back home. Um, I'll make it home. Yeah, please keep me posted. Watch my jet and we'll talk. All right, yeah, take care of you. Wow. I don't know fún mi kí it jáde ilé ó sì ṣé mi mi mi màá wá kúrò nílé mi ní kúrò fresh. But I do. Look, I, I, did. Right from the first time I I set my eyes on you. I Guys, I am tired. I want to sleep. So, do not disturb. temperature ara ń gbóná gan. not mm, náà ti notice I've been feeling feverish for like three days now but I'm mọ̀ pé èrè so malaria ò jìnnà sí wa. but o lè máa gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ yẹn náà eh? at least lọ sí clinic or she check up. it's okay darling I will thank you. I'm strongly attracted to my stepdad. It's so wrong yet it's so sweet. But eh, we need to stop. Why? Why did you say stop? She need to remind me. All right. First things first. You need to stop calling me your stepdad. Well, you are. Okay, but secondly, me ti sanwó orí mọ́ mi ẹ̀ Yeah, kò ń ṣe pé mo ti right? So, òun try láti sọ pé o máa fi mí sílẹ̀ fún No! <laughs> Mi ò sọ bad now, I didn't say that. So what are you saying? Uh, no, more kàn that is sọ wípé. Uh, Kí ló answer. <laughs> You know what? Never mind. And let's not spoil this mood with this talk of mommy, Femi Sile, and. <laughs> This is so sweet. I can't even help myself. Yeah, I can't help myself either. You know, I'm just helplessly in love with you. I feel like, I just feel like. Oh, <laughs> don't do that. Stop it. Like it's your... Stop <gasps> it. Stop it. <laughs> No, no, no, no. You need to. <laughs> Stop, mm. sure. Hey, it's part of the massage. no. Hmm. Because of Fresh. The impossible has happened. Hmm? No. No, you, you, you can't be pregnant. Oh, oh, lè now. Oh, well, yes, I am. Eh? Kill ló ń wò tó Eh? No, no, Kill ló ń wò tó now? Okay, but what ti lóyún sí, kí lẹ máa ṣe báyìí? Ah, kí la fẹ́ Look, at this point, the only thing tẹ́mi mọ̀ pa máa ṣe is that I'm a need láti. terminate abortion right oh, oh no you are joking ó ń ṣeré ni. ọmọ mi ayọ̀ wàhálà ojú mi ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀jọ́ mẹ́ta. ojú ẹ̀ ló ń dán ẹ̀. ẹ̀yin abẹ́yìn tó yẹ ká máa sọ fojú yín dọ́kọ̀ bí yẹpẹ́ lé wa dá ṣé kò sí. ta ló bo yẹpẹ́ lé yín fresh nǹkan ṣé wà lẹ̀. fresh ah, wọ́n wà ń lẹ̀ wọ́n wà ń lẹ̀. ok má wọrí má wọrí màá rí ẹ tí wàá ti lọ. Ah, ẹ má gbàgbé o bẹ́ẹ̀ ṣe sọ fún mi the other time náà nìyẹn o ẹ kò sí wàhálà Ah. Ah. Okay. Um, Chris, Chris. Mi ò fẹ́ kó máa kó máa rò bí n pé mo wà one sided or being inconsiderate. The truth is, a lè keep ọmọ yìí. We can afford it. How do you want your mom to feel? Bàbá ọlọ́yẹ̀ ma conceive ẹ̀, bàbá ọlọ́yẹ̀ máa perceive ẹ̀. she she she'll just die. I know can't off my mom, same way I cannot off myself. Neither do I want to kill my baby. Oh, <gasps> wow. Okay, you, you know what I think? Let's just run away. Let's go anywhere. What do you mean run away? Get her to kill her too. Then kill her first. Go eh? sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe. Jẹ́ press conference lọ. Wow. <laughs> bravo, bravo, bravo. Headlines. Family rumbles as man sleeps with mother and daughter. Or family rumbles as man impregnates mother and daughter. I think this will be better. Family scatters as daughter sleeps with stepdad. you just stop it! Will you shut it? Ah, Show the mo stu mo oh, oh, oh, sọ̀rọ̀ mo stupid mo sọ̀rọ̀ mo eh? sọ̀rọ̀ ẹ́ mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ are you are you okay ṣé ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀. really look at you o tún lanu pàkà ń bá mi sọ̀rọ̀ ìwọ ẹranko lásán lásán yìí lọ́kàn ara mi mo fi òpin mo rò pẹ̀lú aṣẹ́wó ni mo wẹ̀ fún àyè. man will you just shut up. and if I don't will you beat me up oh because of all these muscles really. Larry aláyẹ̀ lójú ti lásán lásán ẹranko stupid idiot. Look at you. Aláìdètò jù, olè, only. kòkòrò, ọ̀kánjúwà. You're nothing but a gold digger. I pull that to you. Olóhùn, onídọ̀tí, àtọ́lẹ̀, I blame you. Look at you. Don't forget fojú mi máa rí. Stop it, asshole. That is who you are. is a beast. keep quiet. èmi kọ́ lẹ́ẹ̀kọ́ yà arrest. move pọ̀pọ̀ ilẹ̀ ẹ̀ka arrest. I know you must make yahoo mọ̀. come move come. I'm disappointed in you. I'm sorry, mommy. You don't have to be sorry, my dear. I'm only disappointed in the fact that you allowed it to get this messy. I'm your mother. You should at least talk to me. Anyway, ṣé go for a ìṣá? But tiẹ̀ jẹ́rìí. Max won't allow him to do that. He loves you too much to allow that. Oh, you guys are surprised. I'm sure you are both surprised that I know that you love each other so much. coming. ọkọ mi, mo mọ bó ṣe kórìíra ọkùnrin let's get kékeré due to your past experiences as a child. Yeah. Hey, what's up, darling? Hey, hey, just for all right. ló rẹ́lú ẹ̀? Mo ń customer? wọ́n kọ́sítọ́mà yìí. Kọ́sítọ́mà mi ti bá wọn. Orí etí. Mo wà náà dọ́kun mi wá kí tó bá dé. Mo jà wọ́n gba àwọn tó ń bá ṣaṣẹ́ òun jọ sún kúrò lọ́nà fún mi. ibo gbadebo kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ eh, o bó ṣe tì mí dànù kí ni mo ṣe fún ẹ tó bá tiẹ̀ ló gbogbo nǹkan wà á wo tọmọ wa. oníkìní lórí lójú ta ni. ọmọ wa. ọmọ ta ni èmi mo bí eléyìí ọmọ àlè yìí. ọmọ mi ló mú àlè. sori ọmọ wa ìgbìmọ̀ yín kàn dó yín láti ẹ̀yìn méjì láti jọ yìí mi ìfẹ́ kọ́rọ̀ mi wà ń ta ni ṣùgbọ́n mo ti wọ́n ni má ẹ̀fà pé bastard ni ọmọ mi mọ́ ṣé ọmọ mi yẹ ṣé ṣé ọmọ dúdú yìí ló jọ mí eléyìí lèmi bí. bùbá kí kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ nítorí ọlọ́run ẹ tó fi jẹ́ pé mi ò mọ kankan ṣe nínú ilé yìí kò sí nǹkan tí mo mọ̀ ṣe lójú ẹ ó pariwo pé kó tó ṣe ọdún. orí ẹ jì ẹ. Ah! She Ṣùbọ̀mí. Yes, darling. Ṣé ẹ tún fi iyọ̀ sínú noodles ni? Breakfast ẹ̀ ní wáyé. Hey, but tí iyọ̀ wà ní ṣé noodles ò ní spice ẹ̀ mo tẹ̀sí ẹ̀ sí iyọ̀ wà ní gbogbo ẹ̀. Bíbí mi ìfiyọ̀ sínú Indomie. Ó you come, mọ̀ pé Indomie bas spice tiẹ̀ wá so spice ẹ̀ ni mo lò Are you calling me a liar? Me ì sọ paro. Am I stupid? ṣé o sọ pé taste board ni o wrong ni mo ní pé yọjà kò sọ pé kò sí I'm, I'm really cheated. I'm cheated. musicales. tó fún mi lómi gbóná. mo rò pé dókítà náà ló sọ wípé omi gbóná náà ni kò fi lògùn ó mọ̀ pé o lè fomi tútù lògùn torí ẹ̀ mo ṣe fún ẹ lómi gbígbóná yẹn. dókítà ló ń pàṣẹ nu lémi ni. dókítà bá sọ pé ṣé kí wọ́n fomi gbóná irú omi ò lè ṣe máa fomi gbóná mu kí ni ni. orí tí o ṣe pé báyìí náà. má má bínú màmá sáré bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì omi mi ṣe ti gbọ́. ṣọwọ́ pé ṣọwọ́ pé o sọ fún ẹ gbà wọ́n mọ̀ yìí ni. ṣọmọ ṣọmọ o tún gbàdúrà thinking that every man is like a father because gbogbo ọkùnrin tó ń gbọ́ àbí tó ń bá pàdé ni wọ́n á abuse obìnrin ní school bíi káyé àwọn classmate èdè kọ́ níyẹn dáàdi àwọn ọ̀nà mọ́mí àwọn àbí uncle àwọn ọ̀nà aunt àwọn àbí ó tún aláàbúrò kan pàápàá jẹ́ pé ojoojúmọ́ báyìí tó bá wá sílé mi ẹjọ́ pọkàn òun lù òun ni to make matters worse may my mate mo rántí kò bí mi pé kí ló dé tí mo ṣe sáàkẹ́ mi sọ fún ẹ when I got tired of her coming in every day tí ojú ọba wù ẹnu ẹ̀ àfàyà kí nìdí ọkọ òun ló lu òun and I can't stand such talks around my daughter that I'm praying very hard to heal. So, that fateful day when I saw you at the filling station pẹ̀lú gbogbo obìnrin yẹn ṣe ń nà ẹ̀ pẹ̀lú gbogbo bí woman yẹn ṣe abuse ẹ̀ bó ṣe yaṣọ mọ́ ẹ lọ́rùn ṣe ń nà ẹ̀ tó ń gba ẹ létí. Instead of you to take advantage of the fact that you are bigger than her, you are a man and deal with her, no, you didn't. You were begging her. So, right there and then, I decided that this is the right candidate I need in my house. So I lured you into my life and brought you into my house for my daughter. I know that um, Abake would fall in love with you. The moment tó bá rí pé ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tóun ti máa ń rí àbí tóun she will fall in love I know my daughter. And I know that you will not be able to resist my daughter owing to the fact that I've deprived you of sex for months. What? Yeah, we we never had sex. What about all those sounds and? Yeah, I was my dear. That was acting. Oh me, I was only acting to get at you. But Mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àníyàn mi Ọlọ́run sọ di mò ń ṣe. Nǹkan tó wù me. látọkàn mi Ọlọ́run gbà for me. And if ibi ayọ̀ ló ní going to pọ̀ jù. Yes, because kárí kò pariwo yín síta ni. Ah! ẹ bá má ti ṣe your grandchild mi. kárí ọkọ mi ọmọ nìyí ọmọ nídẹ òdúdú ẹyẹ mbàárì mbàáyọ. If this is the kind of love that my mama warned me about I'm in trouble. sure this could be a sin. If this is the kind of love that my mama warned me about.